الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم والصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba wa ọba ọgbà àgbà ńlá ayé aláàánú oníkẹ̀ ọba tó ní kàpọ̀ ọjọ́ ìdájọ́ òun ni aṣàdéhùn pé a máa jọ́sìn fún ọ̀dọ́ rẹ̀ sí ní àṣọpá máa wá ìrànlọ́wọ́ wá à ń bẹ̀rẹ̀ pé kọjọ́ kọjọ́ rẹ̀ kó fi wá sí ojú ọ̀nà ìtọ́tọ́ ojú ọ̀nà àwọn tó ti péjọ rẹ̀ lé lórí ìkí àti ìgbẹ̀kẹ́ ọlọ́ba níbi Muhammad sọ́ọ̀lá àdọ̀sọ́lá ń kọ́lọ́ba rẹ̀ ọ̀hún sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san ní ìjẹjọ agbéyẹ̀wò nígbàtí àdúrà ìrìnàṣì ní gbólóhùn Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alu al-hazna idha shi'ta sahla àsọ̀fí àdísì afọ́wà ní sọmọ Malik olókọ́ alásọ̀dà níbi wa Muhammad sallallahu alaihi wasallam tó ń ṣe ọlọ́run báyìí sọ pé tíyàn bá ti fẹ́ dáwọ́lé nǹkan kan tàbí bá fẹ́ ṣe nǹkan kan tó pé Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'aluhu hazna idha shi'ta ṣùgbọ́n lè nípa lórí ọ̀dọ̀ ọlọ́run bá a máa gbéyẹ̀wò àdúrà tí èyí ó ṣe ntẹ́yìn ó wí àti ntẹ́yìn ó já ẹsẹ̀ kan àkọlé tó fún náà ni pé máa yaqulu wa yaf'alu máa adìnà ìbàdàn ìbàdàn tí yóò sọ àti ohun tí yóò ṣe ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan tó bá ṣe lọ́hùn lẹ́ṣẹ̀ kan àáfàá wa Abubakar Siddiq náà lọ gba àdéṣì yìí wá nínú àwọn àwọn àdéṣì àáfàá wa Abubakar ní àdéṣì yìí wá ó ṣe pé ọfẹ wọn díẹ̀ láti rìnrìn pàdé àdéṣì àáfàá wa Abubakar kò sí nǹkan kan tó fà ju pé ọdún méjì lẹ́yìn ànábíà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ló lò sí orílẹ̀ ayé lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àdìsẹ́ kí wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ ló kọ rẹ̀ àwọn sàbẹ̀ mi ti gbà wá látọ̀rí ahọ́n rẹ̀ ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ òun náà láwọn àdìsí nínú rẹ̀ wá láti tàfẹ́ kàlẹ́ yóò dánbẹ́ tí ó wà tẹ́sẹ̀ tí ó sẹ̀lọ́ wọn ọba lẹ́sẹ̀ká yóò sínú ló bẹ́ẹ̀ kọ́ wá lọ mọ́ra dáadáa ó sàlùwàlá èyí pálùwàlá lè gbé tàbí kọ́ wẹ̀ èyí ìwẹ̀ ló lè gbé ó lè jẹ́ pé pálùwàlá lọ ó sì bá ìwẹ̀ lọ ní ìwẹ̀ jẹ́rẹ́ tó bá jẹ mọ́ bẹ́ẹ̀. síbẹ̀ níbi ẹ̀rì tó wá lọ mọ́ra tó mọ́ ẹ̀kù lẹ́yìn náà wá dìde dó òyìnṣọ́dẹ̀ raka àtẹ̀ ọwọ́ iná fìlà raka méjì tó mọ́ yẹ tẹ́fìrù lọ lẹ́yìn náà wọ́n wọ́lọ́ ọba aláforíjì ń wọ́lọ́ ọba aláforíjì ń ọba aláforíjì ìlà àforíjì èrò ẹni bẹ́ẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tí ànábì ka tọ́sọ ọ̀rọ̀ yìí ta ó wá ka àwọn ọlọ́run ọba yìí tàbí wọ́n sọ pé àfa ọba fi wá ka àwọn ọlọ́run ọba yìí pé alladina idha fa'alu fahisha àwọn tó ṣe pé kí wọ́n bá wọ́n wà ẹ̀sẹ̀ àwùdọ́làmù anfusahum àbí wọ́n bá sàbò sí fẹ́mi ara wọn dẹ́sẹ̀ ń lọ wọ́n rìn sí ọlọ́run pọ̀tẹ̀fọ́rù lè dùn lóbìnrin wọ́n sì wọ́n lọ́nà ọba alákùnrin sí níbi ẹ̀ṣẹ̀ wọn ma yẹ kó tónú ọba ìlọ̀lọ́ tàlẹ̀ tó tún lè ṣàforíjì fẹ́dà tó tayọ ọlọ́run bí ṣùgbọ́n wọn sáwọ́ ìtọ́lọ́ ọbọ̀ ṣàforíjì wọn òun ni wọ̀lá ń yóò ṣètò alẹ́ àmà fáàdù wọn jẹ́ nìkan tó ti pé wọ́n ń kó mẹ́lẹ́ lórí ìwọ̀n wọn ṣe fáwọn òní pàátì àwọn òní pàátì àwọn òní pàátì wọn ò ṣe bẹ́ẹ̀ wọ̀ fún mi àlẹ́ mú nígbà táwọn náà sì jẹ́ pé ẹ̀sìn ṣe ohun téèyàn máa fi ṣe omi pápò lójú ojúmọ́ ọlọ́run bá ní pé ulaika jazaa'uhum maghfiratun min rabbihim àwọn eléyìí àgbàdo ní ṣàforíjì fún wọn àwọn làwọn ṣe pé ọlọ́run bọ́ ọba lékè ọlá ẹ̀ṣẹ̀ tó ṣe fún wọn náà ń bọ́ ṣàforíjì fún wọn látọ̀dọ̀ rẹ̀ kò wá ní ṣàforíjì fún wọn nìkan wa jannatun tajri min tahtiha al-anhar yóò jogún aljanna èyí tí akérèmọdò ń sàn lábẹ́ kọ́ọ̀dìjì náà fi hà wọ́n sì gbé nílẹ̀ ni o wọ́n ní ìmọ̀ àjọyọ̀ àmìlẹ̀ mọ́ńdàlá ẹ̀sìn àwọn tó yẹ kí wọ́n máa ń ṣerú nǹkan báyìí. ayé yìí òun ni anábìwá muhammad sallallahu alaihi wa sallam kà tàbí apá àwọn abubakar kà gẹ́gẹ́ bí ìwáyà ti gbé wá pé níparí àdìsíta kà أو أبو بكر الصديق رضي الله عنه قوله تعالى لأن النبي محمد صلى الله عليه وسلم أبو بكر آية آية a rí àwọn àgbọ́yẹ̀sì kan a rí bẹ̀ náà ni pé àtúntò ọlọ́run bá ní ìsìnkí àmọ̀ pé a sẹ̀wọ̀n ṣùgbọ́n ọ̀tá wa lẹ́kọ̀ọ́ mo tá à ń pè ní ẹ̀ṣẹ̀ bóò láti máa ronú pé wàdà lórí ẹ̀ nínú ayé yìí ọlọ́run bá jórí wa nípa pé àwọn tí wọ́n bá hùwà ẹ̀ṣẹ̀ kan tó bá hùwà bàjẹ́ kan tàbí wọ́n bá tàbò sí fẹ́mi ara wọn lórí àwọn kẹ̀kẹ́ táwọn ní ọmọ pé á ah, àbòsí ni máa ń ṣiṣẹ́ ní ara mi yìí lẹ́yìn náà wọ́n wá retí ọlọ́run wọ́n dọ́ ọ̀hún padà sọ́dọ̀ ọlọ́run wọ́n wá fún àforíjìlẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba nípa ẹ̀ṣẹ̀ wọn torí tí wọ́n mọ̀ pé kò tó lè gba ìrònúkúwàdà ẹ̀ṣẹ̀ tó tayọ ọlọ́run wọ́n ti jẹ́ nìkan tó pé wọ́n máa kọ̀tínù lórí yẹn tó máa fi lọ wọ́n sàwọ́ káwọn jáwọ́ bẹ́ẹ̀ káwọn jáwọ́ bẹ́ẹ̀ àwọn ìlú ọlọ́run máa ń fún wa nípa pé èèyàn máa wá èèyàn wọ́n nínú àwọn ọ̀nà olè máa fi fẹ́rẹ̀ ẹ̀sẹ̀ òun náà ni ọ̀tá níbi ọmọ Muhammad sallallahu alaihi sọ pé irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe ẹ̀sẹ̀ tó ṣe lọ́wọ́n ọba tá ọwọ́ alọ́ mọ́ra ni pé ọ̀sàlùwàlá ẹgbẹ́ wẹ̀ ní èyí tí a máa ń ṣàlàyé fún wa pé tí èèyàn bá ṣe lọ́hùn ó gba mọ́ṣáláṣí lọ ó lọ sálùwàlà ọjọ́ nìkan ti pé jọ́yìn náfìlà yóò sì sì wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bọ́ gba foríjì rẹ̀ apàásù jùlọ sọ̀láṣù táwọn abẹ́ táǹpẹ́ ní sọ̀láṣù dóhà ìhun ìyálẹ̀ta èyí tó ṣe pé ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ọ̀sàdédé nífẹ̀ẹ́ rẹ̀ torí pé àkókò kẹ́ńtì pé ọ̀gọ̀rọ̀ máa wà lẹ́nu sẹ́ni ó kéré nínú tí máa fi ìjọsìn fọlọ́wọn ọba ìyẹn wá wá wà àkókò yẹn níbi aago mẹ́jọ mẹ́jọ àbọ̀ mẹ́sàn mẹ́sàn àbọ̀ mẹ́wàá mẹ́wàá àbọ̀ mọ́kànlá àsìkò tí yẹn bá ráyè yẹn ìyẹn wá yí hàmsàlù àlá ọyàn nẹfìlà aka méjì tó mọ yẹn tẹfẹ ọgbà lẹ́yìn náà wá wọlọ ọgbà aláforíjì ìwé ẹni bẹ́ẹ̀ ìlà àgbọfàwọ lọhùlẹ àti kí Ọlọ́run bọba àlekí ọlá ọgbà àforíjì rẹ̀ eléyìí tó jẹ yíwa nípa pé ìgbàforíjì ẹ̀dá pàápàá jùlọ náà bá jẹ́ mùsùlùmí àgbéyẹlé ń bẹ dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba wípé tí ẹ̀ bá ń wá ọlọ́run ọba aláforíjì ọbẹ̀ ẹ̀ náà ọlọ́run ọba ló ti máa ń yára yára gba àforíjì èèyàn abẹ́lọ́hùn ọlọ́run bàbá ní kí ọlá kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ ẹnu kọ̀ọ̀kan wa níbi yóò tí a bá kù sí ọlọ́run kó ṣàforíjì wa ń bẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré láǹṣẹ́ lọ́run kọ́lọ́run ká wà nínú tí ìpọ́lọ́mbọ́ gbà fún jẹ́ ká sì wà nínú tí ìpọ́lọ́mbọ́ kẹ́ eléyìí ni wọ́n bá tí a lè sọ ní òwúrọ̀ ìpẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run nígbà tó bá tó di ìṣẹ́ni a tún máa tẹ̀síwájú